hallelujah praise God ní orúkọ jésù. in the name of Jesus. olúwa àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ. lord want to preach your word to the people. a bẹ̀bẹ̀ kí o fún ní òye láti wọn. we ask that you grant them wisdom that they may understand. ní orúkọ jésù olúwa wa. in the name of Jesus Christ. hallelujah arákùnrin ń gbọ́. praise the lord. arákùnrin àtàlábìrin tó ń gbọ́ wa sẹ́. men and women listening to us. a fẹ́ kó tẹ́tí gbọ́ ìgbìyànjú ìrọ̀lẹ́ yìí. we want you to listen to the admonition this evening. a fẹ́ mú ọ̀rọ̀ wa wá láti inú ìwé wòlíì Jeremiah. we want to bring our preaching from the book of Jeremiah the prophet. a fẹ́ sọ nípa bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́ òtítọ́. we want to speak about how the word of God is the truth. a sì fẹ́ fi hàn wá pé lóòótọ́ ni òtítọ́ máa ń korò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. we want to let you know that it is true that sometimes the truth is bitter. ṣùgbọ́n bíbélì sọ pé dandan ni pé a sọ òtítọ́. but the bible said that we should tell the truth. a ní láti sọ òtítọ́ nítorí pé òtítọ́ ni ọlọ́run. we must tell the truth because God is the truth. a sì ní láti sọ òtítọ́ láì ṣe ojúsàájú. we must tell the truth without being conscious of any person. láì tiẹ̀ ṣe ojúsàájú láì tiẹ̀ bẹ̀rù ẹnikẹ́ni. without being afraid of anyone. láì tiẹ̀ bẹ̀rù ayé àwa pàápàá. without being afraid of our lives. nítorí pé Jésù sọ gbangba pé. because Jesus Christ said. ẹni tó bá ń fẹ́ jàdúrà rẹ̀ yóò sọ ẹ̀mí ara rẹ̀ nù. he that want to save his life will lose it. ìdí ẹ̀ tó fi ń sọ pé òtítọ́ láti máa sọ nìyẹn. that is why he said we should tell the truth. nítorí pé ó ti mọ̀ pé ẹni tó bá máa tẹ̀lé òun láti sọ òtítọ́ ni. because he who wants to follow Jesus must tell the truth. kí ni òtítọ́? what is the truth? ọ̀rọ̀ ọlọ́run ni òtítọ́. the word of God is the truth. ọ̀rọ̀ ọlọ́run náà la sì mú tọ̀ wá ní wákàtí yìí. and this is the word of God we are bringing to you this hour. a fẹ́ kó mọ̀ pé lóòótọ́ ni òtítọ́ máa ń mú kọ̀pọ̀lọpọ̀ jìyà. we want you to know that the truth at times makes some people to suffer. nígbà tí èèyàn bá sọ ìtọ́ nígbà míì wọ́n máa ń jìyà lọ́wọ́ àwọn olùṣe búburú. when you when someone speaks the truth at times they he, he suffers from the wicked people. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. tó o bá jẹ́ pé òtítọ́ ti ọlọ́run ló láti inú ọlọ́run ló ti ń sọ. but I want you to know that if you are telling the truth from the word of God. ọlọ́run máa dúró tiẹ̀ títí dé òpin ni. God will stand by you till the end. ìwọ tiẹ̀ sì ni ìjọba ọlọ́run. and yours is the kingdom of God. ilé ò wá sàn ju gbogbo ohun tó o lè gbà láyé níbí. and this is better than anything you can get in this world. nípa Jeremiah wòlíì bóun náà ṣe jìyà nítorí òtítọ́ tó sọ fún wọn. we want to talk about Jeremiah the prophet how he suffered because of the truth. eléyìí la sì fẹ́ mu wá láti inú ìwé wòlíì Jeremáyà orí kejìdínlógójì. we want to bring this to you from Jeremiah chapter thirty-eight. a ó sì sọ nípa bí ọlọ́run kẹ̀kọ́ bí ọlọ́run ṣe yan Jeremáyà pàápàá. and we will speak of how God appointed Jeremiah. pé bọ́lọ́run ṣe sọ bọ́lọ́run ṣe sọ fún Jeremáyà pé òun láti kò ní gbọ́dọ̀ bẹ̀rù wọn òun láti sọ òtítọ́ fún wọn. we want to talk of how God chose Jeremiah and said he must tell the truth without being afraid. ká tó lọ sí orí kejìdínlógójì yẹn kí á kọ́kọ́ ka orí kìíní before we go to that verse chapter thirty-eight let's go to chapter one. ká sọ nípa bí ọlọ́run ṣe pè Jeremiah. and talk about how God called Jeremiah. láti ẹsẹ̀ ìkẹrin. from verse four. ọlọ́run sọ fún Jeremiah pé. God told Jeremiah. onígbà náà ni ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé and said the word of God came unto me saying. Hmm. kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́. before I oh. formed thee in the belly I knew thee. ìwọ kí ó sì tó ti inú jáde wá lèmi ti sọ ọ́ di mímọ́. and before thou camest forth out of the womb I sang command thee. òní má fòyà níwájú wọn. be not dismayed at their faces. kí èmi kí ó má bàa bá a mú ọ dààmú níwájú wọn o. lest I confound thee before them. Ọlọ́run fẹ́ kí àwa ìkáwá tá a máa sọ òtítọ́ fún àwọn ènìyàn ká má fòyà rárá. God doesn't want us to be afraid. hallelujah. praise God. ní ẹsẹ̀ kejìdínlógún ní sáà wò ó lónìí ni mo fi ọ ṣe ìlú odi. in verse eighteen he said for be behold i have made thee this day a defense city. àti ọ̀wọ́n irin àti odi dẹ sí gbogbo ilẹ̀. and an iron pillar and brassing walls against the whole land. sí àwọn ọba juda àwọn ìjòyè rẹ̀ àwọn àti ènìyàn ilẹ̀ náà. against the kings of judah against the princes thereof. oníṣùgbọ́n wọn ó bá ọjà. he said and they shall fight against thee. wọn kì yóò lè borí rẹ. but they shall not prevail against thee. nítorí èmi wà pẹ̀lú rẹ l'Olúwa wí láti gbà ọ́. for I am with thee says the Lord to deliver thee. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wàásù táwa ń wàásù fún ẹ lónìí. that similarly we are preaching to you today. ọ̀pọ̀lọpọ̀ náà lè jẹ́ olórí ìlú tó lè máa gbọ́ wàásù wa nígbà gbogbo tá à ń sọ yìí sẹ́. some rulers may be listening to this our preaching. tí wọ́n lè ti máa pinnu pé láti bá wa jà planning to fight with us. wọ́n lè sọ pé àwọn máa lọ sí ilé ilé ilé rédíò tá à ń bá sọ̀rọ̀ pé kọ́ má gba ọ̀rọ̀ wa mọ́. they may even go to this broadcasting station not to take our preaching. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. tán bá ń gbèrú irú ilé lọ́kàn wọn. if they are thinking of this in their heart. àwa ò bẹ̀rù rárá. we are not afraid. àwa sì máa sọ òtítọ́ fún ẹsẹ́. we shall continue with the truth. pé ìmutípara yẹn ẹ̀ṣẹ̀ ni. that drunkenness is sin. pé àgbèrè yẹn ẹ̀ṣẹ̀ ni. that fornication is sin. pé ẹgbẹ́ òkùnkùn gbogbo ẹgbẹ́ òkùnkùn tẹ́ ti lọ yẹn ẹ̀ṣẹ̀ ni. that occultism is sin. agbára òkùnkùn tó ń gbẹ́kẹ̀lé yẹn ṣe ni. that occult power occultic power is sin. ìbọ̀rìṣà ni gbogbo nǹkan wọ̀nyẹn. that they are idol worshiping. egungun tó ń bá wọn gbé yẹn ìbọ̀rìṣà ni. masquerade is sin. gbogbo nǹkan wọ̀nyẹn tó ọ̀run tó rò pé òun gbẹ́kẹ̀lé òfin jàdúrà ó ń dèrò gbogbo wọn ìbọ̀rìṣà ni. all those charms you depend upon to protect yourself are idol worship. mo mo tún fẹ́ kó mọ̀ pé tó bá yẹ pé oṣù tó ń bá wọn ṣe ìyàbẹ̀ tẹ́lẹ̀ òun bá wọn gbogbo gba owó owó èyìn bọ́n ṣe ń pè é mo fẹ́ kó mọ̀ pé o tún dẹ́ṣẹ̀ síbẹ̀. that if you join people to take bribes you are committing sin. gbogbo nǹkan wọ̀nyí là ń tọ́ka sí ẹ pé kò wá ronúpìwàdà torí rẹ̀. these are the things we are pointing out to you to repent of. ìgbẹ̀yà èdè tán báyìí tí ìbínú Ọlọ́run bọ̀ lórí ilẹ̀ ayé o. the end of the world is, uh, is near when God will bring judgment. àwọn I want you to repent because if you don't repent God is bringing judgment upon the world. Jeremiah náà sí ní sọ tiẹ̀ fún àwọn èèyàn nígbà náà. and Jeremiah the prophet was preaching to the people in his days. bí ó ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn èèyàn sì tàpá sí ọ̀rọ̀ rẹ̀. as he was talk preaching the people rejected what he was saying. wá wò tí ọlọ́run rán sí àwọn èèyàn tó ní kó sọ fún ọ. and let's see what God sent him to the people. ní Jeremiah orí kejìdínlógójì yẹn. in Jeremiah chapter thirty-eight. onílẹ̀ ní ẹsẹ̀ kejì. verse two. Jeremiah sọ ní báyìí ni olúwa wí pé. Jeremiah said thus says the Lord. ẹni tí ó bá jókòó ní ìlú yìí yóò kú nípa idà. he that remaineth in this city shall die by the sword. nípa èèyàn àti nípa àjàkálẹ̀ àrùn. by the famine and by the pestilence. ẹni tí ó bá sì jáde tọ̀ àwọn ará kéldíà lọ yóò yè. but he that goeth forth to the Chaldeans shall live. a ó sì fi ẹ̀mí rẹ̀ fún un bí ìkógun yóò sì yè. for he shall have his life for a prey and shall live kí ló wá ṣẹlẹ̀ nígbà tó wòlíì Jeremiah sọ eléyìí fún wọn. What happened when the prophet Jeremiah told them this? àwọn jòyè ní ẹsẹ̀ kẹrin àwọn jòyè sì sọ fún ọba pé. In verse three. ẹsẹ̀ kẹrin. In verse four. àwọn ìjòyè sì sọ fún ọba pé. The priest said unto the king. jẹ́ kí a pa ọkùnrin yìí. We beseech thee let this man be put to death. torí báyìí ni ó mú ọwọ́ àwọn ológun tí ó kù ní ìlú yìí rọ. For thus he weakened the hands of the men of war that remained in and the hands of all the people. ní sísọ irú ọ̀rọ̀ báyìí in speaking such words unto them. for this man seeketh not the welfare of these people but the hurt. ń you have what the princes were telling the king to do unto Jeremiah. Jeremiah sọ òtítọ́ because Jeremiah told them the truth from God. ṣẹlẹ̀ nígbà náà ni pé. what was happening that time was. nebukadnesari ọba ti rán àwọn ọmọ ogun rẹ̀ láti lọ yí ìlú náà po láti jagun. nebukadnesar has sent his armies to surround the city and fight by, with them. ìgbà ìgbà yìí ni ìgbà ayé jeremiah. this was the time of jeremiah the king. jeremiah ọlọ́run sì sọ fún jeremiah pé and God told Jeremiah. òun ti fi gbogbo orílẹ̀-èdè ayé fún Nebuchadnezzar ọba láti jọba lórí wọn. that he has given the whole world to Nebuchadnezzar for, for to rule over them. pé ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè gbà ni pé kí wọ́n ro kí wọ́n kí gbogbo wọn lọ kí wọ́n kí wọ́n sọ̀rẹ́ndà bá ṣe máa ń sọ fún Nebuchadnezzar. The only way they can survive is that they should surrender to that king Nebuchadnezzar. kí wọ́n kí wọ́n kí wọ́n máa sin Nebuchadnezzar ọba. that they should worship Nebuchadnezzar the king pé ìgbà tí wọ́n bá tí wọ́n bá sin Nebukadnessar ọba ìgbà nìkan náà ni Nebukadnessar kò ní pa ìlú wọn rẹ́ o. That is by serving Nebukadnessar the king, this is only then that the their city will not be destroyed. ní ẹsẹ̀ kẹta ló sọ pé báyìí l'Olúwa wípé. in verse three this is thus says the Lord. lóòótọ́ a ó fi ìlú yìí lé ọwọ́ ogun ọba Bábílónì ẹni tí yóò sì kó. this city shall surely be given unto the hand of the king of Babylon. ìwọ náà gbọ́ ìtú Nebukadnesi Jeremiah ń sọ yẹn. this is what king this is what Jeremiah was saying. nígbà wòlíì kan bá sọ eléyìí fún àwọn ọmọ ogun tó ń fẹ́ jagun pé kọ́ máa wòlé lọ jagun pé níṣẹ́ ni kí wọ́n ju ọwọ́ idà wọn sílẹ̀. when a prophet was telling some people this that they should not fight but that they should just surrender to the enemy. pé ọlọ́run ti sọ pé òun ti fi ìlú yìí sí fún ọba àwọn ọ̀tá. that the Lord has given up that their place to the to their enemy. ohun tó mú káwọn ìjòyè sọ pé ń ni ká pa olùkú ká pa wòlíì náà nìyẹn. that was why the priest said that they should kill the prophet. òun pé ó ń dẹ́rù ba àwọn ọmọ ogun ni. that he was making the men of war to be afraid. ṣùgbọ́n òtítọ́ ló ń sọ fún wọn. but he was telling the, them the truth from the Lord. kí lásán àkọ́kọ́ ní òtítọ́ máa ń korò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. At we we said earlier that truth is bitter. ṣùgbọ́n bíbélì sọ pé aláàdì sọ dandan. but the bible said we should say it. òtítọ́ tí ọlọ́run ti fi hàn á là ń sọ fún èyí náà. the truth that the Lord has shown us is what we are telling you. nígbà tá a bá sọ pé Jésù nìkan ṣoṣo ní ọ̀nà when we say that Jesus Christ is the way. nígbà tá a bá sọ pé kò sí ọ̀nà mìíràn mọ́ bí kò ṣe orúkọ Jésù iṣẹ́. when we say that this there is no other way except by Jesus Christ. òtítọ́ tí Ọlọ́run ti fi hàn wá là ń sọ fún ẹ yìí. this is the truth that the Lord has shown to us. nígbà tá a bá ń sọ fún ẹ pé ìbọ̀rìṣà ni gbogbo ìgbẹ́kẹ̀lé oògùn àtúndè wọ̀nyẹn. when we are telling you that idol worshiping is depending upon charms òtítọ́ là ń sọ fún ẹ sẹ́. we are telling you the truth. nígbà tá a bá sọ fún ẹ pé ìgbẹ̀yìn ayé ti dé tán báyìí sẹ́. when we tell you that the end of the world has come. gbogbo àmì tí Jésù ní ká máa wòye rẹ̀ láti rí báyìí pé ìgbà náà ti súnmọ́lé tí Jésù yóò dé òtítọ́ là ń sọ fún ẹ. that all the signs that Jesus Christ said we should watch for are already here. nígbà tá a sọ fún ẹ pé tó o bá sì ń jẹ́ kó gbóná kó tutù nínú ẹ̀sìn Kristi yìí kó wá bẹ̀rẹ̀ sí ní di gbígbóná báyìí kó ronú pìwàdà òtítọ́ là ń sọ fún ẹ. when we are telling you that you should not be lukewarm but you must be hot in the in your belief in Jesus Christ then we are telling you the truth. mo ta bá sọ fún ẹ pé kò sí ẹ̀sìn kankan tó lè gbà bí kò ṣe nípasẹ̀ orúkọ Jésù Kristi yìí nìkan ṣoṣo òtítọ́ là ń sọ fún ẹ. if you are saying that no religion can save you except the name of the Lord Jesus Christ we are telling you the truth. arákùnrin àti arábìnrin tó etí rẹ̀ bá kọ̀ òtítọ́ ó ṣe fún ẹ o. men and women if you turn down the truth then it's a pity for you. nígbà tí a bá sọ òtítọ́ fún àwọn kan sẹ́. when we tell some people the truth. àwọn kan máa ń bẹ̀rù Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé wọ́n máa ń kíyèsí òtítọ́ some people will fear the Lord and they observe the truth. ẹni tí ó bá jẹ́ ọmọ òtítọ́ yóò kíyèsí òtítọ́. those that are, that belong to the truth they will observe the truth. ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ ọmọ èṣù tí jẹ́ ọmọ òkùnkùn wọn ò ní fẹ́ kíyèsí òtítọ́ sẹ́ẹ̀. but those that are people children of darkness they will not they will not be careful of the truth. ǹjẹ́ tiẹ̀ máa mú idà àwọn tó máa bá òtítọ́ náà jà tẹ́ni tó ń náà gangan pàpà. they will take up their sword and fight the truth yà ọ̀gbẹ́ni kan tí ó gbọ́ nípa ohun tí Jeremiah ọba yìí sọ. Let us read about Jeremiah wòlíì sọ. Let us read about what one man that heard about what prophet Jeremiah said. ká wo ohun tó ń ṣe. Let us look at what he did. a ó fi hàn ẹ́ bí àwọn èèyàn ṣe máa ń bèrè Ọlọ́run. We want to tell you how people fear God. wọ́n dákọ́ wo nǹkan tí àwọn òṣèlú wọ̀nyí ṣe fún Jeremiah. But let's see what the wicked people did to Jeremiah kí ni àwọn wọ̀nyí ṣe fún Jeremiah. what did they do to Jeremiah. wọ́n sọ fún ọba pé kí n ṣe ní ká pa wọn wòlíì yìí sẹ́. they told the king that the prophet should be killed. ní ẹsẹ̀ ìkarùn-ún rẹ̀ wù Sedekiah ọba sì wí pé. in verse five Sedekiah the king said. wo òun wà lé ọwọ́ yín. behold he is in your hand. nítorí ọba kò lè ṣe ohun kan lẹ́yìn yín for the king can, he cannot do anything against you. ọba wa fi wọn lé ọba fi wòlíì yẹn lé àwọn àwọn òjòyè yẹn lọ́wọ́ nìyẹn o. that is the king gave Jeremiah unto the princes. wọ́n bá mú Jeremiah ní ẹsẹ̀ kẹfà. and they took Jeremiah. wọ́n sì sọ ọ́ sínú ihò. and cast him into the dungeon. ihò Malkiya ọmọ Amaleki. of Malkian the son of Ham. tó wà ní àgbàlá ilé túbú that was in the court of the prison. wọ́n fi okùn sọ Jeremiah kalẹ̀ sísàlẹ̀. Si And they led down Jeremiah with cords. Omi kò sì sí nínú ihò náà o. And in the dungeon there was no water. Bí kò ṣe ẹrẹ̀. But mere. Jeremiah sì rì sínú ẹrẹ̀ náà. So Jeremiah sunk in the mire. Ṣé nǹkan tí Bíbélì sọ? You heard what the Bible said. Ìbọn ṣe ní fìyà jẹ Jeremiah nítorí pé ó ń sọ òtítọ́ fún wọn nìyẹn. So they tortured Jeremiah because he told them the Wọ́n truth. Wọ́n sọ sínú kànga. They dropped the threw him into the dungeon. nítorí pé inú kànga yẹn kò sómi ń bẹ rẹ̀ ló kún inú kànga yẹn. There was no water inside the, inside the well inside the dungeon but mar nǹkan tí ó mú kí Jeremiah wá wà ó ń rí wárì sínú rẹ̀ ń bẹ́ẹ̀. and Jeremiah sunk into the mire. wọ́n sì filẹ̀ ń bẹ̀ kókó kú síbẹ̀. and they left him there to die there ní ní ẹsẹ̀ keje sẹ́. but in verse seven. àwọn afẹ́ sọ nípa àwọn tó ń bẹ̀rù ọlọ́run nínú àwọn èèyàn tó ṣìkù nínú ìlú náà. we want to talk about those that fear the Lord. àní àwọn tó bá fẹ́ bẹ̀rù ọlọ́run sẹ́ wọ́n máa ń bẹ̀rù wọ́n sì máa ń kíyèsí ọ̀rọ̀ ọlọ́run. those that fear the Lord they they are they are afraid and they they they are. Once á sì máa kíyèsí ohun tí wòlíì ọlọ́run bá sọ fún and they observe what the prophet of the Lord said unto them. wọ́n ní tí Ebedimeleki ará Ethiopia ìwẹ̀fà kan. now when Ebedimelek the Ethiopian one of the eunuchs tí ó wà ní ilé ọba gbọ́ pé which was in the king's house wọ́n fi Jeremiah sínú ihò. heard that the, that they had put Jeremiah in the dungeon. ọba jókòó nígbà náà ní ẹnu bodè Benjamin. the king then sitting in the gate of Benjamin. Ebed-Melek jáde láti ilé ọba lọ. Ebed-Melek went forth out of the king's house. ó sì sọ fún ọba wípé. and spoke to the king saying. olúwa mi ọba. my lord the king. àwọn ọkùnrin wọ̀nyí ti ṣe ibi ní gbogbo yìí tí wọ́n ṣe sí Jeremiah wòlíì pé. these men have done evil in order all that they have done to Jeremiah what the prophet. wọ́n ti sọ ọ́ sínú ihò. whom they have cast into the dungeon. ebi yóò sì fẹ́rẹ̀ẹ́ pa á kú ní ibi tí ó gbé wà. and is like to die for hunger. nítorí oúnjẹ kò sí mọ́ ní ìlú. in the place where he is for there is no more bread in the city hallelujah praise god. wọ́n ní ọba wa sọ fún ọ̀gbẹ́ni Ebed-Melek yẹn kó lọ gbé Jeremiah kúrò ní òwò yẹn kó yọ̀rọ̀ lọ gbé kúrò ń bẹ̀. then the king commanded Abimelech the Ethiopian saying take from thence thirty men with thee and take up Jeremiah the prophet out of the dungeon. Ebedmeleki ọ̀wọ̀ ìwé ìfàyè ló wá lọ gbé Jeremiah kúrò ń bẹ̀ o. So Ebedmelech took the men with him. Nítorí pé ó bẹ̀rù Ọlọ́run. Because he feared the Lord. Hallelujah. Praise God. Àní tí wọ́n bá bẹ̀rù Ọlọ́run sẹ́. If you fear God. Tó o bá gbọ́ ìwàásù. Tá a sọ fún yìí. If you hear this preaching. O ò ní tàpá sí i you will not keep against it. ìjẹ́ló máa pinnu láti ṣe ohun tí bíbélì sọ. you will determine to do what the bible says. nítorí gbogbo tá à ń mú wá fún ẹ láti inú bíbélì àti mú wá. because what was preaching unto you is the Bible. from the Bible òtítọ́ ni because it is the truth. eléyìí ló mi rántí ìgbà tí mo lọ wàásù nílé tó kan sẹ́. this made me remember when I went to preach in one village. mo wàásù nílé tó náà ní ẹgbẹ́ ẹgbẹ́ ilé ọlọ́run kan bẹ́ẹ̀. I preached beside one church. mo wàásù mo sì sọ nípa gbogbo bí ìbọ̀rìṣà ni ogun wọ̀nyí jẹ́. I preached how how it is idol worship in all charms. ọ̀gbẹ́ni kan tó pẹ́ra nílé ìdásí wà nílùú náà. And some one man that said is was the lady that was in that Nígbà tí mo wàásù tán. When I finished preaching. Ọ̀gbẹ́ni tí mo fẹ́ máa lọ ọ̀gbẹ́ni wá bá mi. When I was about to go the man came unto me. Ó bá ní arákùnrin mi dẹ̀ ọmọ kékeré ni mo jẹ́ lójú rẹ̀ o. He said that I was young beside him. Òun dẹ̀ àgbàlagbà tí ti nu ihun ewu lórí ni o. He was a, eh, an elderly man with white hair on the head. ló sì pẹ̀lú pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. came to me humility. ó ní arákùnrin. he said man. ó ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn ó ló wọ̀ ọ́n lọ́kàn. he said all that I preached. ó ní ṣé mo rí. enter into his heart. ó ní ṣé mo rí ìjọ tí mo dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí. he said ṣé I saw that church as two beside. ó ní ilé ọlọ́run tòun nìyẹn. he said that that church is his own church. ó ní òun ni ọ̀gá ń òun ni lé leader ń he said he is the leader in that church. ó ní gbọ̀ngbà tí mo sọ nípa oògùn. He said, when I talked about charms. pé ìbọ̀rìṣà ni. that his idol worshiping. olówó ọ̀nlọ́kàn. that he was he touched his heart. ó bá nawọ́ òmùka oníṣòro òrùka tó wà lọ́wọ́ òun yìí. he showed me a ring in his finger. ó ní òun fúnra òun lòún ṣe fúnra òun. he said he did it by himself. ó ní òun dẹ̀ ó ní ọkàn òun lẹ̀ sọ lọ síbi òrùka yẹn he said his heart just went to that ring. mo ti sọ̀rọ̀ yẹn lọ ń lọ síbi òrùka tó ń mú sọ́wọ́ yẹn. he said as I was preaching his heart just went to that ring. nítorí pé mo sọ pé àwọn èméjì ló máa ń jẹ́ ló máa ń jẹ́wọ́ fún àwọn òrùka bẹ́ẹ̀. he said because I said there is the evil spirits that work for such rings. ó ní tó pé báwo ni òrùka ṣe lè ṣe nǹkan bí orin tó jẹ́ pé òrùka lásán báwo ló ṣe lè ṣe nǹkan bí kò bá yẹ pé èméjì ló ń jíṣẹ́ fún wọn. he said how can like I said how can the ring will do that kind of miracle. if not the evil spirits working for them. olóhùn olóhùn gbọ́n ìgbà tó jẹ́ pé òun fara lòun ṣe òun rò pé òun ò ṣe òun ò jẹ̀bi ni. he he thought that because he he manufactured the ring himself he wasn't guilty. ó pé tó ń bá a ti olójú olójú máa ń kọ yìí lẹ́ẹ̀kọ̀kan ni. he said that he used to get dizzy occasionally. oní tó bá ti fún òrùka yìí bọ̀rọ̀ ojú olójú òyì náà á sì kúrò ní. so by that he used the rings to wash his face with water then he will get strength back again. ó ní nǹkan tó ń fún òrùka yẹn ń ṣe nìyẹn. that was what he was using the ring for. ó ní kí ló wá lè ṣe sí òyì tó ń kọ̀ ọ́n lójú yẹn ó lóun fẹ́ yí òrùka yẹn kúrò lóòótọ́ bí mo sọ yẹn. he said what would he then do for that dizziness. mo wá sọ fún sẹ́. I told him then. mo ní nítorí pé mọ ọ̀rọ̀ Ọlọ́run ni. I told him it was because he doesn't he didn't know the word of God. tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run. that if you know the word of God. ohun tó ń kọ́ ẹyin o nílò òrùka rárá. that that dizziness you don't need ring for ohun tí Jésù fi fún wa láti máa mú òyì lọ àti gbogbo àìsàn lọ ni pé. that what Jesus Christ gave us to send away dizziness and all other sickness. ó ní orúkọ òun sẹ́. that the name of Jesus Christ. tí a bá gbé ọwọ́ lé àwọn olókùnrùn ara wọn yóò dá. if you lay hands on those that are sick. ní ìwé they shall be made whole. ní ìwé Máàkù orí kẹrìndínlógún the book of Mark chapter sixteen. ẹsẹ̀ kejìdínlógún láti sọ. verse eighteen mo ní tó yìí bá kọ ẹ tó bá ọwọ́ lásán tó bá fi bọ̀ ojú pé ní orúkọ Jésù. that if you just I told him that if you just put your hand upon on your face and call on the name of Jesus Christ. pé ní orúkọ Jésù. and said in the name of Jesus Christ. pé ìwọ òyì má kọ ojú yìí mọ́sẹ̀. that you dizziness don't afflict this face again. pé pé a ti mú mi lára nípa ìnà Jésù ní Bíbélì wí. because by the stripes of Jesus Christ I have been healed. ó ní kò sì mọ́wọ́ rẹ kúrò mọ́rọ́ òjì náà yóò lọ. and if you just take off your hand then the dizziness will go. ó ní eléyìí làwa ti dánwò ó sì ń jẹ́ that this are we have tried. láì forùkasọ́ láì fi nǹkan kan sẹ́nu sọ̀rọ̀. that without putting any ring in our finger or putting any charm in our mouth pé a ní orúkọ Jésù orúkọ Jésù yẹn sì ń jíṣẹ́ ó fún wa sẹ́ẹ̀. we said it in the name of Jesus Christ and it worked. pé orúkọ náà ni gbogbo eékún wólẹ̀ fún nínú ẹ̀mí àti lórí ayé ìlú láti máa rí bẹ́ẹ̀. that at the name of Jesus Christ every knee bowed both in the spirit world and in this world. àti nínú ẹ̀jẹ̀ wa gbogbo eékún gbogbo láti wólẹ̀ fún orúkọ Jésù ní sẹ́ẹ̀. that all knees must bow down to Jesus Christ. àti nínú ẹran ara wa pàápàá. and even in the bones and in the flesh. hallelujah praise God. ọ̀gbẹ́ni náà sì gbọ́ sì gbà. and this man had an he and he removed the ring and gave it to me to take away. and I took it from him and threw it to the fish. ó ní kí n bá òun ya ilé òun sí mímọ́. and said I should come and pray over his house. mo sì wọnú ilé rẹ̀ lọ sẹ́. I entered his house. a sì lé ẹ̀wọ̀ àwọn ẹ̀mí àìsàn àwọn ẹ̀mí èṣù jáde kúrò nílé náà lọ́jọ́ náà. and we sent all evil spirits. a sì ya ilé náà sí mímọ́. and sanctified that house. ìwọ tó ń gbọ́ mi ní wákàtí náà. you listening to me. ọ̀rọ̀ náà tọ̀ wálé ní. this word has come unto you. ọ̀rọ̀ náà la sọ sínú ilé ìwọ náà bó ṣe ń gbọ́ yìí. and we are speaking this word to your house. tó o bá gbóhùn tí à sọ ètò òsì gbà. if you hear what we are saying and you accept it. tó o sì bẹ̀rẹ̀ Ọlọ́run láti mú ṣe. and you fear declare the law to ìpinnu láti máa ṣe ohun tí bẹ́ẹ̀ sọ. I am determined to do the Bible. àárọ̀ ọ̀rọ̀ náà sínú ilé ẹ̀ láti lé àwọn ẹ̀mí èṣù jáde ń bẹ́ẹ̀. we are sending the same word to your house to send the devil You ní orúkọ Jésù apàṣẹ fáwọn ẹ̀mí èṣù yẹn jáde kúrò nílé náà. in the name of Jesus that all evil spirits should leave your house. ní orúkọ Jésù Kristu ẹni tó dáyé àti ọ̀run ni sẹ́ẹ̀. Jesus Christ that created the heaven and earth. a sì ń gbàdúrà fún arákùnrin àtàrábì tó ń gbọ́ mi sẹ́ẹ̀. and we are praying for the man and woman listening to us. pé ní orúkọ Jésù Kristi sẹ́ẹ̀. that the name of Jesus Christ. pé kí ìgboyà máa that confidence should be your your láti lè máa gbàdúrà ní orúkọ Jésù kí o sì máa rí bẹ́ẹ̀. that confidence to pray in the name of Jesus and to receive. ìgboyà láti lè máa bá àwọn ẹ̀mí ogun gbogbo yẹn wí kí wọ́n sì máa gbọ́. and to rebuke all the evil spirits and they bow to you. wọ́n sì láti gbọ́ wọ́n sì láti tẹríba. and they should bow unto you. tó pé egun gbogbo láti wólẹ̀ fún orúkọ Jésù náà. because all needs must bow to the name of Jesus Christ. eléyìí ni ìbẹ̀rù Ọlọ́run tó bá mú un tí a sọ ìṣiṣẹ́. this is the fear of God if you do what we are saying. hallelujah praise God. àti rán ọ̀run náà sí ilé rẹ. we have sent the word into your house. arákùnrin tí wọ́n ń gbọ́ mi tí wọ́n bá sọ pé òòf fẹ́ gbọ́ o. but men listening if you say you don't want the word. èyí tó bá sọ pé òun ò fẹ́ gbọ́ tó sọ pé òun máa tàpá sí ní sẹ́. anyone that does not agree with this word. bẹ́ẹ̀ ni wọ́n tàpá sí Jeremiah lọ́jọ́ náà. that's how they kick against Jeremiah. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. gbogbo tí Jeremiah sọ. that all that Jeremiah said. pé Ọlọ́run ti fi ìlú náà fún Nebuchadnezzari. that God has given the cities to Nebuchadnezzar. gbogbo rẹ̀ ló ṣẹ o. all came to pass. arákùnrin àtàrábìnrin. men and women. nígbà tó sì ṣẹ tán when it happened. wàá sọ pé báwo ni Jeremiah fara ṣe máa jàbọ́. you see how with Jeremiah himself escape. nítorí pé wọn ò nítorí pé wọn ò wọn ò wọn ò gbé ìjà wọn sílẹ̀ kan lọ bá ọba náà bí Jeremiah ṣe sọ wọn ò ṣe ti Jeremiah sọ. because he didn't do what Jeremiah said. ohun tí ọ ti Jeremiah sọ pé ó máa ṣe ẹ̀sìlú náà ṣẹlẹ̀. because they did not listen what Jeremiah said will happen to the cities happened. ọba yẹn sì dúró ìlú náà ná. and that king Nebuchadnezzar burnt the whole cities of Jerusalem. ó sì kó gbogbo wọn lẹ́rú and he took them captive. ó sì mú ọba wọn ó yọ ojú rẹ̀. and it it made it made the, their king blind. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Jeremiah. what happened to Jeremiah. bíbélì sọ pé. Bible said. ń ni bóyá wọ́n ti gbọ́ ni o bóyá Ọlọ́run ló fi hàn wọ́n ni wọ́n pe Jeremiah àwọn ní ọba iná pe Jeremiah sẹ́. the king called Jeremiah. ìyẹn pé àwọn wo àwọn àwọn ọ̀tá tí wọ́n lọ wá bá wọn jagun wọ́n pe Jeremiah wòlíì. Nebuchadnezzar called the, the enemies called Jeremiah. oníkan ṣe Jeremáyà dáadáa. that they should treat him very well. wọ́n lọ mú Jeremiah nínú tó wà. they went to bring Jeremiah from the dungeon. wọ́n sì tú sílẹ̀. and they released him. wọ́n sì sọ fún un pé. and they told him. pé pé Ọlọ́run rẹ lóòótọ́ ni. they told him that he realized that his God is the true God. nítorí pé òtítọ́ ló máa ń borí nígbà gbogbo sẹ́ẹ̀. because the truth always succeeds. ní o ní o Jeremiah orí ko orí ogójì. in Jeremiah chapter forty láti ẹsẹ̀ kìíní títí dé kẹrin from verse one to verse four. ọ̀rọ̀ tí ó tọ̀ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa. the word that came to Jeremiah from the Lord. lẹ́yìn tí Nebusaradani balógun ìṣọ́ ti ránṣẹ́ pè láti Rama. after that Nebuzaradan the captain of the guard has let him go from Rama. nítorí nígbà tí ó mú un when he had taken him. a ti fi ẹ̀wọ̀n dé láàrin gbogbo àwọn ìgbèkùn jerusalemu àti juda. being bound in chains among all that were carried away captive to jerusalem and juda. tí a kò ní ìgbèkùn lọ sí babiloni. which were carried away captive unto babylon. balógun ìṣọ́ mú jeremiah sì wí fún un pé. and the captain of the guard took jeremiah and said unto him. olúwa ọlọ́run rẹ. the lord thy god has ti sọ ibi yìí sí ìlú yìí ó ti sọ ó ti sọ ibi yìí sí ìlú yìí. has pronounced this evil upon this place. olúwa sì ti mú un wá ó sì ṣe é gẹ́gẹ́ bí ó ti wí. now the lord has brought it and done according as it has said. nítorí pé ẹ̀yin ti ṣẹ̀sìn olúwa. because ye have sinned against the lord. ẹ kò sì gbọ́ ohùn rẹ̀. and have not obeyed his voice. nítorí náà ni nǹkan yìí ṣe dé bá therefore this thing is come upon you. ǹjẹ́ nísinsìnyí wò ó. and now behold mo tú ọ sílẹ̀ lé òní kúrò nínú ẹ̀wọ̀n tí a wà lé ọwọ́ rẹ. I lose thee this day from the chains. hallelujah praise God. ṣé o gbọ́ nǹkan tí a sọ fún Jeremiah sẹ́. you heard what was told Jeremiah. ọ̀gágun Bábílónì sì sọ fún pé a tú Jeremiah wòlíì yẹn sílẹ̀. the leader of the enemy said that they losing Jeremiah. nítorí pé Jeremiah ló borí nígbẹ̀yìn. because Jeremiah won at last. gbogbo nǹkan tó sọ pé ó máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí wọn sẹ́ẹ̀. because all that he said will happen to them. arákùnrin àti arábìnrin sẹ́. men and women. gbogbo èyí náà sọ pé ó máa ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀. all that we are saying will happen. à ń sọ pé ìgbẹ̀yìn ayé ti dé tán Jésù ń padà bó máa ṣẹlẹ̀. we are saying that the end of the world has come and that Jesus Christ is coming soon. àwọn ẹlẹ́fẹ̀ẹ́ lè máa ṣẹ̀fẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ló máa rí bẹ́ẹ̀. the unbelievers may be scoffing but it will happen. bíbélì sọ pé a ti fàyè ìpamọ́ fún iná. that this world has been reserved unto fire. pé ìgbà náà súnmọ́dílé tọ́lọ́run máa fi iná pa ayé yìí rẹ́sẹ́. that the time is near that the Lord will destroy the world with fire. pé ogun àjàkáyé ìgbẹ̀yìn ló máa pa gbogbo àwọn èèyàn rẹ. that the third world war will come and destroy the world ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ti Kristi nìkan náà ni yóò yè. but those that belong to Jesus Christ will. Jésù yóò wá láti lọ pa láti lọ mú wa pàdé òun láwọn sánmọ̀. Jesus Christ will come and take his own to meet him in the air. bí ìgbà náà tó bẹ̀rẹ̀. before that time started. lẹ́yìn ilé ìlà ó wá padà láti ọ̀run láti máa bá Jésù gbèlú ìdáyé yìí. and this time we will come back with Jesus Christ to reign with him on earth. hallelujah ìgbà náà súnmọ́ ìdílé o. praise God the time is near. ǹjẹ́ o fẹ́ ní ìpinnu ilé ìta ló ń bọ̀ iṣẹ́. do you want to have a part in this kingdom. ǹjẹ́ o fẹ́ ní ìpinnu ìjọba àlàáfíà tó máa wá ṣẹlẹ̀ lẹ́yìn ayé yìí. do you want to have a part in the kingdom of peace that is coming. ìgbà náà súnmọ́ ìdílé tó láti wá ronú pọ̀dà. the time is very close that all that the Lord God said will happen will happen whether you like it or not. bí Jeremiah ṣe sọ fún ọlọ́jọ́ náà làwọn náà sọ fún yín ní ìgbẹ̀yà yẹn ìṣe ó ti súnmọ́ late. As Jeremiah told them then it that's why we are how we are telling you now. wọ́n gbógun ti Jeremiah náà wọ́n lè gbógun tàwa náà ṣùgbọ́n ó máa ṣẹlẹ̀ sẹ́ẹ̀. they fought Jeremiah that time they may fight us too now. ṣùgbọ́n à ń sọ pé òtítọ́ ni. but we are telling you it is the truth. a sì máa rọ́jú àmà máa sọ. and we will be saying it. Jésù Kristi nìkan ṣoṣo ni ọ̀nà sẹ́ẹ̀. that Jesus Christ is the way. tó lọ sí ìjọba Ọlọ́run. that enters the kingdom of God. kò sí orúkọ mìíràn tó lè gbà ní there is no other name whereby we be saved. kò sí us mìíràn tó lè gbà ní there is no religion that can save. Bíbélì sọ pé kò sí orúkọ mìíràn ní abẹ́ ọ̀run yìí sẹ́. because the Bible said there is no other name under heaven. tí a fi fún àwọn ènìyàn láti láti fi rí ìgbàlà. given unto men. bí kò ṣe orúkọ jésù kristi. except the name of jesus christ. wá sọ̀rọ̀ jésù kí wọ́n lè ní iye. come come to jesus christ that you may have life. àmín. pray amen. a fẹ́ gbàdúrà fún ẹ. we want to pray Olúwa, for you. olúwa a bẹ̀bẹ̀ fún gbogbo àwọn tó ń gbọ́ yìí. lord we are praying for this world. a fẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ yìí sẹ́. we are saying that the word of god that they have. iṣẹ́ ni kò mú ṣe kó lè mú wọn wá sínú ìyà nípa ìkúnṣẹ́. that they will do it. kọ́ má lè wọnú náà. that they may not enter the hell. lórúkọ jésù kristu lọ wa. the name of. write to evangelist julius ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org, webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.